Koçlar ẹ̀ṣọ́ ògbà tó kọjú gọ́dà báàlù ní ẹ̀yìn lẹ́kìtì la wà yìí o alẹ́kìtì ni o báàlù wà lórí ìta yẹn o ògbà gbé wa o àwọn ọkọ̀ lòdù wa lélẹ́yìí o alẹ́ fún wa o. Yorùbá nation. election. No Yoruba